ọ̀kan lọ́dún òun ni mọ̀gbọ́n ìwò dárúsí wa lónìí ká gbọ́ mọ́túnú hadith. عن عبد الله بن عمر رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر أو قال ورمضان وعلى الذكر والأنثى والحر والمملوك صاعا من تمر أو صاعا من شعير قال قال فعدل الناس به نصف صاع من بر من بر على الصغير والكبير وفي لفظ أن تؤدى قبل خروج الناس إلى الصلاة عن أبي سعيد الخدري رضي الله عنه قال كنا نعطيها في زمن رسول الله صلى الله عليه وسلم في زمن الرسول صلى الله عليه وآله وسلم صاعا من طعام أو صاعا من تمر أو صاعا من شعير أو صاعا من من أقط أو صاعا من زبيب فلما جاء معاوية فجاء السمراء قال أرى مد أرى مدا من هذه يعدل مدين قال أبو سعيد أما أنا فلا أزال أخرجه كما كنت أخرج على عهد رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم صدقة صدقة الفطر أو قال رمضان على الذكر والأنثى حديث ولا قلني oni hadithu ti abdullahi bin umar radiyallahu anhuma kọlọnkọ yọnu sí àtòun àti bàbá rẹ̀ tí wọ́n gba hadithi náà wá. ibn umar ni farada rasulullahi sallallahu alayhi wa sallam sadaqata alfitri. ojúṣe ọlọ́run kíkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kí ọmọ bá farada ó ṣe é ní ọ̀ràn àyàn ìtumọ̀ méjì ni fardun bí ilé ìtumọ̀ ọ̀nà méjèèjì náà sì ni arínú àwọn onímọ̀ tó tu bẹ́ẹ̀. àkọ́kọ́ ni pé lédè lárúbáwá fọ́rọ̀bọ̀ ìmọ̀ túmọ̀ ń gbà mí pé nǹkan jẹ́ dandan ara ẹ̀ láti rí as-salawatu al-mafruḍah àwọn àrùn tó jẹ́ tú láàsì téèyàn gbọ́dọ̀ má kì í fárọ̀dọ̀ ń bẹ̀ ń túmọ̀ kínni ntí ọjẹ́ dandan abatunwo ìtumọ̀ fárọ̀dọ̀ ń bò míì a máa túmọ̀ kínni qaddara mafruḍan ay muqaddara ń tà sí òdiwọ̀n rẹ̀ arínú àwọn onímọ̀ tó tú fárọ̀bọ̀ ń bíi pé a anabi sallallahu alayhi wa sallam ọ̀sẹ̀ òdiwọ̀n jákàtà máa yọ àti lórí ọkùnrin àti lórí obìnrin àti lórí ọmọdé àti lórí àgbà anabi sòdiwọ̀n rẹ̀ pẹ̀lú kíni sọ́ọ̀á mẹ́ntàmùrìn oníbọ́bá ti pé sọ́ọ̀rù sọ́ọ̀rù láyà anabi muhammad sallallahu alayhi wa sallam òun la lè fi wé bíi bóyá bíi abọ́ àbí pẹ́rẹ́gì tọ́yà wà mà lónìí sọ́ọ̀rù ni wọ́n ń lò láyé anabuwa muhammad sallallahu alaihi wa sallam sọ́ọ̀rù yìí ló ṣe déédéé arba'atu amdad mudu mẹ́rin ní ti ń jẹ́ mudu òun ni ẹ̀kúnwọ́ ọwọ́ ẹni tí èsì pọ́wọ́ rẹ̀ tóbi jù tí ó sì kéré jù bọ́wọ́ yẹn tí máa ma bọ́ba ti wọ́n ẹ̀kún ọwọ́ rẹ̀ báyìí lẹ́ẹ̀kan eléyìí là ń pè ní kíni módù kan nìyẹn a wàá yọ módù mẹ́rin òní jẹ́ sọ́ọ̀rù kan. ní tí ìtumọ̀ bá rí báyìí a ní alẹ́ ìtumọ̀ fárọ̀dọ̀ sí pé kíni ayé àwùjábà ha anabi ṣe lọ́rùn yẹn sallallahu alayhi wa sallam a sì lè tu pé kọ̀dárọ̀ ha anabi sọ̀dínwó rẹ̀ pé bẹ́ẹ̀ bá yọ jákà o iye tí ẹ yọ ni. eléyìí ni wọ́n ń pè ní babawo túmọ̀ alákọ̀ọ́kọ́ alimaana shar'i ìtumọ̀ ti sẹ̀ríà nù gbogbo bí a bá ti rí farabọ̀ nínú ìtumọ̀ ti sẹ̀ríà ìtumọ̀ ẹ̀ ní pé fardu wajibu ọ̀ràn yẹn lélẹ́yìí. ìtumọ̀ kejì òun náà ṣe ìtumọ̀ ìfẹ́ nú àbọ́gbọ́n erí òun là ń pè ní kíni alimaana alughawi alimaana alughawi àbí kí wọ́n pè ní alḥaqiqatu alugawiyya àkọ́kọ́ máa jẹ́ alḥaqiqatu ashar'iyya ọwọ́ àpọ̀ bẹ́ẹ̀ torí pé èdè Lárúbáwá lọ́lọ́run fi sọ alukur'an alkarim kalẹ̀ èdè Lárúbáwá ni sunna nebà Muhammad sallallahu alaihi wa sallam ló fi sọ kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ntí sẹ̀ríà wa mú wa àwọn Lárúbáwá náà ti ń lóru àwọn gbólóhùn bẹ́ẹ̀ kọ́dà kí Islam tó dé àpèjúwe mi ni asọ́láàtì àsọ̀láàtù ti gbogbo wa ń wí ni táwa ń túmọ̀ sí kíni ìrun nítorí pé alḥàkíkọ́tù àṣàràyà bí sẹ̀rí àti túnú gbogbo bí ẹ bá ti rí tọ́ba tọ́lọ́n bá ti ní àkímù sọ̀láàt àbí wa ìkọ́mi sọ̀láàt ìtúmẹ̀ nínú ìtúmọ̀ sẹ̀rí àní pé ẹsẹ̀ kíni ẹkírun ẹgbẹrun dúró ìrun ní alḥàkíkọ́ sàràyà sọ̀láàt. àmẹ́ka nẹ́bùa muhammad sallallahu alayhi dé kọ́lọ́hún tó ní káwa mùsùlùmí ọmọ kírun àwọn lárúbáwá ní tí wọ́n ń pè ní asọ̀lá nínú èdè wọn náà òun ní túmọ̀ rẹ̀ léde tí lárúbáwá ní àdúà bí wọ́n bá léèyàn sọ́là léde lárúbáwá ó ṣe kínní ọ̀sàdúà nù ó sì jọra wọn òun làwọn onímọ̀ fi máa kìlọ̀ fún wa pé àwọn túmọ̀ tá a bá máa túmọ̀ àfi kéèyàn ọmọ kí lọ́lọ́run wí kí lọ́lọ́run wí kí lọ́lọ́run fi rán anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ lónìí bàbá tó a sọ̀láàtù séde bóyá dé òyìnbó níta wí náà ni pé prayer àbí ó pray bẹ́ẹ̀yàn bá wọnú dictionary òyìnbó náà prayer léde tàwọn òyìnbó tó léde náà kò nídìí rùkú kò nídìí foríkalẹ̀ o àdúrà làwọn náà ń pè ní kíni ni wọ́n ń pè ní prayer léde wọn. ń fi hàn pé àṣetùmọ̀ yìí wọ́ láti lẹ̀ kama tuma sọ̀láàtù bil haqiqati ash-shar'iyya kama tuma rẹ̀ pé prayer ni ìtumọ̀ tó wọ́ ni bá a bá sì rọra tá a àwọn nǹkan mi ọmọ wa gùn yọ ọmọ gùn tí ẹ̀sìn ó fi máa wá fẹ́ dà ẹ jẹun fún yín lápẹjúwe kan èdè lárúbáwá wọn tún séde yorùbá ọ̀pọ̀lọpọ̀ ẹni ó tún alukur'an kẹrìmù sí yorùbá ibi ìtumọ̀ èbó náà wọ́n ti mú lẹ́yìn tó pọ̀ nù wọn. àwa rí nù wọn ibi tọ́lọ̀ ń ti ní nínú suratul kawthar fasalli li rabbika wanhar bóyá lómi náà lè ti kà àmì mi kà nínú àwọn àtúmọ̀ yorùbá alukur'an tí wọ́n tú sí èdè yorùbá kí làwọn kan tú àyà yìí ni pé fasọ́lì li rabbika nítorí náà gbàdúrà sí olúwa rẹ gbàdúrà sí olúwa rẹ torí pé prayer pray lọ́kàn bí English translation tó lò à ń sọ léyìí láti jẹ́ ká fi mọ̀ pé nínú àṣẹ̀rí al mo ti máa ń sọ pé kódà mo gbọ́ lárúbáwá nìkan èèyàn gbọ́dọ̀ máa torí ẹ̀ lọ tó alukur'an kẹrìm torí ntọ́ fanu kì í ṣe pa bí wọn fẹ́ kí gbogbo èèyàn ọmọ kéwú àbí wọn làwọn kan làwọn mọ̀ ń ìtumọ̀ èdè lárúbáwá odò lọ́tọ̀ bí sẹ̀rí àbáwá dé ó ṣeé ní táwọn lárúbáwá ń pè nǹkan kan kí sẹ̀rí ò tó dé ìmọ̀ wáyé bẹ́ẹ̀ ìtumọ̀ yín ò ní yí padà sẹ̀rí ò fi lélẹ̀ bẹ́ẹ̀ náà pé ntẹ́ ẹ ti ń pè lápèjúwe azawaj ọkọ àtìyàwó kíyàwó ọlọ́kọ kọ́kọ́ ní ìyàwó ńgbà sẹ̀rí àdé òfìlẹ̀ bẹ́ẹ̀ náà àmọ́ bí eléyìí náà ńgbà tọ́lọ̀ ní ká mẹ́nu bà ọ̀rọ̀ ìmọ̀túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run sáwọn èdè mo tún rí àṣìṣe kékeré kan bí eléyìí náà nínú àwọn àtúmọ̀ alukur'an kẹrìmù táǹkà lédè òyìnbó ni àbílédè lárúbáwá. àyà kan bẹ́ẹ̀ nù mo rò pé suratul mu'minun níbi tọ́lọ̀ ń ti ní àwọn mòmìnì ni wọ́n máa ṣọ́ abẹ́ wọn àyà yẹn wá ní illa ala azwajihim illa ala azwajihim azwaju plural nù jamu kí ni mufradu rẹ̀ azawju azawju ní kí ni ni mufradu rẹ̀ ẹni tí ó wá mọ yàtọ̀ láàrin hakíkọ lùgàwíyà àti hakíkọ shar'iyya kí ni kuraani ń pè ní zawju kí ni àdìsí ànábì ń pè ní zawju tó ṣe pé ti lárúbáwá nìkan lòún mọ̀ pé bàbá ní zawju ọkùnrin nù bàbá ní zawja zawja ni ó jẹ́ kí ni ìyàwó bẹ́ẹ̀ ni itlaqul qur'an ní ntal qur'an bá sọ̀kalẹ̀ àti nusunna nabuwa muhammadu sallallahu alaihi wa sallam azawuju yutulaku ala rọjuli walmara obìnrin yìí o zawuju ha ni abdullahi ọkọ rẹ̀ ní kíni abdullahi a tún máa gbé abdullahi yìí o zawuju hu maimuna ìyàwó rẹ̀ ní kíni maimuna dọ̀míìrù yẹn ni ó yàtọ̀ bí a bá ti ní zawuju ha a mọ̀ ń wí yẹn ọkọ là ń wí ọkọ obìnrin yìí ibi tá a bá ti ní zawjuhu ìtumọ̀ ẹ̀ ní pé ìyàwó eléyìí láyà alukur'ani bá sọ̀kalẹ̀ nù àyà yìí o azuwájú ń bẹ́ẹ̀ ni kí ni túmọ̀ ẹ̀ àwọn ìyàwó wọn àmọ́ nù àwọn tó túmọ̀ alukur'ani karim wọ́n sì àrùn yìí náà gbọ́ torí pé wọn ò ṣe yàtọ̀ láàrin alḥaqiqọ alugawiyya walḥaqiqọtu ash-shar'iyya nípa báyìí nínú tí ó yẹ ká máa fi èsì. Si pàtàkì jùlọ ni pé bẹ́yìn ọba mọ kíni tó mà ti ṣẹ̀ríà fún nǹkan kọ̀ọ̀kan kò gbọ́dọ̀ rí láì yányán lórí pé mo mà tó mà kíni ìlédè lárúbáwá ọ gbọ́dọ̀ béèrè pé ńgbà tí ṣẹ̀ríà ìsìláàmù dé ǹjẹ́ irú bí wọ́n ti ń pè é tẹ́lẹ̀ náà ń ṣẹ̀ríà pè é àbó pè é ní nǹkan mi bẹ́ẹ̀ pẹ̀lú ìpanupọ̀ àwọn onímọ̀ sí ni pé idha ta'aradat al alḥaqiqatu sharciya walḥaqiqatu alugawiya kudimati alḥaqiqatu sharciya. níbi a bá ti rí i pé sẹ̀rí àpè nǹkan báyìí léde larubawa àwọn pè ní nǹkan míì tí ó yàtọ̀ bọ́ bá dọ̀rọ̀ alukur'ani àti sunna nabi èyí tí sẹ̀rí àpè ní òun là kọ́kọ́ o òun la padà sórí hadith wa yìí àtàwọn tó túmọ̀ pé anabi ṣe ní dandan hakíkọ̀ sẹ̀ríyà nìyẹn òun lọ bá tuma hadithi yìí mu jù farada rasulullahi sallallahu alayhi wa sallam orí eléyìí wá ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ onímọ̀ dúró lórí pé túláàsì ni kéèyàn yọ jáká tọ́pọ̀lọpọ̀ ọmọ lónìí túláàsì ni kéèyàn ó ṣe kí ni kọ́ yọ ń ń pè ní jáká ìmọ̀èdè tí wọ́n máa ń pè nílùú mi bọ̀tí nílọrin bíi jáká làwa sábà máa ń pè bọ̀tí kọ́ bá yé ta ló ní èdè míì tí wọ́n máa ń pè ń bò mí bẹ́ẹ̀ náà wọ́n ń pè gbogbo ilẹ̀ yorùbá alhamdulillah zakatu alfitri àbí sọdakọtu alfitri méjèèjì ń ṣẹ̀rí àpè ìtumọ̀ ẹ̀ ní zaka olóúnjẹ tá a máa fi oúnjẹ yọ lásìkò gbà tá a bá ń túnu ààwẹ̀ òun làwọn ń pè ní kíni à ń pè ní jaka àṣé farada rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ṣe é ní dandan láti máa yọ kínní láti máa yọ jáka ala dhakari wal untha àwọn wo ló jẹ́ dandan kí wọ́n yọ jáka kí wọ́n yọ zakatul fitri ala dhakari èèyàn jọkùnrin ni o ọjẹ́ obìnrin kò sí yàtọ̀ láàrin jáka yíyọ ọkùnrin àtobìnrin iye tọkùnrin ọ yọ ńlọbìnrin náà yọ kóde yóò nìkan kọ́ wàlhúrì wàlmàmlúk. ntí àdìsí jẹ́ agbọ́yé ni pé bọ́bá yìí pé zakato lówó ni bí ẹrú bá ní mílíọ̀nù zaka ṣe dandan lórí ẹrú nínú májẹ̀mú zaka yíyọ níkíni oníkéyàn jẹ́ ọmọlúàbí béèyàn bá ti jẹ́rú zaka ọ̀wọ́nú kíni kọ̀wọ́nú rẹ̀ káwa ká ẹrú náà lówó kọ́ yọ zaka. Okay sẹ̀ríà islam ò pin bẹ́ẹ̀ nítòsí fa òun náà tá a wí ńgbà tá à ń sọ̀rọ̀ zaka para májẹ̀mú tí owó tí zaka fi wọ owó òun ní kíni tamamu milki tamamu almilki kí n téyàn ó ní kó ní yányán n téyàn bá ní kó ṣe kíni kó ní pátápátá n tẹ́rù ní mílíkù rẹ̀ ò pé tọ́rẹ́rù àtẹni àti ntó ní ta olówó rẹ̀ lónìí ní sẹ̀ríà ìsìláàmù ò ṣe pé kẹ́rù ọ yọ zaka bàbá wa ń wí eléyìí ọlọ́nkọ́ ṣàánú wa nínú ìgbẹ̀yìn ayé oríṣiríṣi nǹkan làásà ń gbọ́ wọn làwọn kan gbogbo bíi sẹ̀ríà tí kuraani àti sunna bá ti ní máa má làkàtì àìmánu hùn àwọn ẹrú tí ń bẹ ní ìkápá yín wọn náà làwọn ọmọ ọ̀dọ̀ náà wọn bá a mọ̀ nùnà dandan tí a tó ń gbọ́ láìpẹ́ yìí kọ́lọ́nkọ́ sànù wa débi tẹ́lómìn fi wá ń ṣe zina gidi pé bọ́mọ ọ̀dọ́ ń ní máa má làkàtì àyè máa nùkún ẹrú ń ṣẹ̀rí àwí o gbogbo ọmọ tí ń ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ tó ipá àwọn èèyàn rẹ ó béèrè ẹ̀ tó nígbà tí ó kú lọ́dọ̀ rẹ tó bọ́ọ̀ bá sanwó tí wọ́n mú kú lọ́dọ̀ rẹ ẹ̀yin ò sínú máa má làkàtì àyè máa nù ẹrú ń ṣẹ̀rí àwí o nípa báyìí alḥurri walmamluk jaka yíyọ bó ṣe jẹ́ dandan fọkùnrin àti obìnrin àti olówó àtẹrú àwọn méjèèjì náà yọ jaka. nínú àwọn rìwáyà àti hadithi mi kọ́dọ̀ jẹ́ agbọ́yé pé walkebiri wọ́sọ̀gìyàn àtọ́mẹ́kẹ́ àtàgbàlagbà kọ́dà bí yẹn bá bímọ ní ǹjọ́ tí ààwẹ̀ parí ọmọ òjọ́ kódà àwọn onímọ̀ ní yustahabu ikhrajuha liljanin kódà ẹni ìyàwó rẹ̀ bá lóyún afẹ́ èyí wọn ṣe dandan mustahabu nù ọ̀dà kéèyàn ọyọ kínní kọ́ yọ tòyún núná eléyìí ni ayẹ́fì máa mọ̀ láàrin zaka onímọ̀jẹ̀mú tiẹ̀ zakatul fitiri ti ń ṣe jaka mọ́jẹ̀mú tiẹ̀ fúyẹ́ gbogbo ẹni ọba ti jẹ́lẹ̀mí ara àsìgbọ́ tí ma wáyé bíi zakatul fitiri ni pé ẹlòmíì ò ní òun ọgbà wẹ̀ bóyá obìnrin tí ó bímọ káwé tó dé àbínú àwẹ̀ tí ọ̀lẹ́tọ̀ àti gba àwẹ̀ abẹ́ni ọ̀rẹ́ tíṣẹ̀rí ayọ̀ǹda pé mọ́wulẹ̀ gbà wẹ̀ ìmọ̀ kọ́ padà sán àbíkọ́ fáwọn aláìní ló ń jẹ nírú bíi hàlà rẹ̀ ìṣesí rẹ̀ bá ti rí lọ́tọ̀ọ̀tọ̀ irú àwọn ẹni báyìí náà àwọn náà yọ jáka o ìgbàwé o ní kí jákò kó lọ́rùn yàn òun ló fi jẹ́ pọ́ méke gan tí àwẹ̀ ìṣe ọ̀ràn yàn lórí ẹ̀ ayọ̀ jáka tiẹ̀ náà ẹni àwẹ̀ bá wá ṣe dandan lórí ẹ̀ tí diwọ́ kan àbí kejì òjì ọgbàwẹ̀ èyí wọn ò pé kọ́ mọ́ yọ jáka nínú sẹ̀ríà Islam eléyìí làwọn ìdájọ́ ti ń bẹ́ńbẹ́ mélòó la máa wá yọ sa'an min tamrin aw sa'an min sha'irin láyé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àwọn oúnjẹ tí wọ́n ń jẹ lẹ́rí tí wọ́n àdéhìí ń dákọ̀ ni tamur èyí tó pọ̀lọpọ̀ wọ ọmọ ló ń jẹ lónìí làbídùn inú oúnjẹ gidi láyé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam wọn là nábì fi sọnù hadithi mi pé baytun laysa fihi tamurun ahluhu jìyà ilé tí wọn ò ní làbídùn lé elébi làwọn ará ilé náà nítorí pé lásìkò anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam làbídùn oúnjẹ gidi ni fáwọn sọ̀hábí anábì àtànábì náà sallallahu alaihi wa sallam lójú ọ̀fà ibi tá à ń sọ̀rọ̀ lọ àìtí débẹ̀ lójú ọ̀fà tànábì fi ni a máa yọ dáká pẹ̀lú kíni pẹ̀lú làbídùn àmọ́ lónìí ibi táwa ń gbé ń bì yìí ǹjẹ́ làbídùn bẹ ń oúnjẹ wa pé mo fẹ́ jẹun ló ń jẹ àárọ̀ àbí tọ̀sán àbí talẹ́ àwa náà dáhùn ẹ̀ ká má wàá pé a ah, wọ́n ti ní làbídùn lànàbí máa fi yọ jàkà ntí ó wúlò fáwọn aláìní ẹ má jẹ́ àgbàgbé hikima tọ́lọ̀ fi ní a máa yọ jàkà ànàbí ní agunohum anisual àwọn tí ò ní tó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa tọrọ jẹ ànàbí ní jọ ọdún ẹja wọn náà gbádùn káwọn náà mú hílà hílo kí là á jẹ kókó nù ọdún níta nàbí fẹnu ntọ́lọ́n fẹnu bẹ́ẹ̀yàn bá wá gbé làbídùn fún yàn nírú ìlú wa táwa ń gbé yìí kò ṣe ìgbìnáwó rẹ̀ á ní sọ àlè èyí wọn pé kẹ́niyàn ọmọ wẹlú bọ́ tí ó jẹ àbí kọ́ mọ̀ wá gàárì tí ó jẹ àbí kọ́ mọ̀ wá rẹsì tí ó jẹ torí náà ẹ má sí hadith anabi gbọ́ sallallahu alayhi wa sallam àwọn oúnjẹ tí wọ́n ń jẹ láyé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ ni wọ́n fi yọ jaka tamuru inú ọba oúnjẹ láyé anábì ni sallallahu alaihi wasallam ṣàìrù bí jéró bí ọkà bàbà bí àgbàdo nkankan èyí náà ń bẹ láyé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam torí ẹ̀ náà wọ́n fi ń ṣe kíni wọ́n ń fòun náà yọ jaka ìjẹ́lẹ̀ yìí wá dúró lórí pé bí tá a bá ti rí támúrù àbí tá a bá ti rí ṣàìrù kò sí jákà mọ́ kò rí bẹ́ẹ̀ o òun làlàyé tá a ti ṣe ni. gbogbo ntọ́ bá jẹ́ ghalibu qutil balad gbogbo ntọ́ jẹ́ oúnjẹ tá a mọ̀ ìlú kọ̀ọ̀kan òun lèyàn lọ fi yọ sàká. ìlú tó ṣe pé ìrẹsì ló wọn ló tó pọ̀ jù torí pé lórí ilẹ̀ ayé lónìí àwọn tí wọn ò ló míì pẹ̀rẹ́sìtẹ́lómi ọmọ wò pé ẹyìn oúnjẹ oúnjẹ wo ni àwọn mi ò lóúnjẹ mi àtàárọ̀ àtọ̀sán àtalẹ́ ìrẹsì lóúnjẹ wọn. nà kódé mi mọ̀ wọ́n téèyàn bá dé Indonesia tó bá dé apá kan ní Thailand apá kan ní Bangladesh wọn ò fẹ́ lóúnjẹ mi àmọ́ àwọn náà oríṣiríṣi ọ̀nà wọn máa fi jẹ kọ́dà bí wọ́n bá ṣe ráìsì bi kókó tí wọ́n mú bí ẹ̀kọ́ tí wà nínú ìrẹsì náà lẹ́bàá ń bẹ̀ oúnjẹ tí wọ́n nù bẹ́ẹ̀yàn bá fẹ́ yọjá kàńrú bẹ̀ ìrẹsì náà ni kò fi yọ torí ní ọba hekima tọ́lọ̀ ń fi ṣe jáka lọ́rùn yẹn òní ọba mọ̀ nílùú wa ń bí alihamudulilayi ọlọ́run kẹwa oríṣiríṣi oúnjẹ ni bẹ́yìn ọ̀fẹ́ jẹ ráìsì lóṣù kan yọ rí nǹkan mí jẹ alihamudulilayi aróorí ọlọ́run tó yẹ ká dúpẹ́ ni nípa báyìí bẹ́yìn bá bọ́bá wà ń lùlù wà yìí kó wo gbogbo ara ń ta mà tá a fi yọ ìrẹsì nínú oúnjẹ wa ni èlùbọ́ nínú oúnjẹ wa ni àgbàdo eh, ọkà bàbà gbogbo àwọn nǹkan tó rí bẹ́ẹ̀ gàárì gàárì yọ jáka o àmọ́ èyí tí ò dáa òun ni pé àwọn onímọ̀ ní gáálíbù kú tìlbàlàd ntọ́ jẹ́ oúnjẹ tí ọgbàdúnmọ̀ jù nù lùgbà oúnjẹ tí áfúrẹ́jì yẹn ń jẹ ni ẹ má sì jẹ́ àgbàgbé wáyà alukur'an kẹrìm mi torí pé alukur'an kẹrìm yóò fọ́ sọ̀rọ̀ báàbòhó báàbọ̀ àmọ́ fi alukur'an tura wọn ni ẹ wò gbàtọ́ lọ́n fẹ́ ní ká yọ oúnjẹ lọ́nà bòmí ká fara oúnjẹ bébè yẹn bá dárú ọ̀ràn báyìí kó fọ oúnjẹ sí kíni kó fi oúnjẹ san ọlọ́run wa ní kíni min awsati ma tut'imuna ahlikum. inú tó dáa tẹ́ ń fi bọ àwọn mọ̀lẹ́bí tìyín lẹ́nu ni bẹ́ẹ̀ bá san kàfàrà pé búra ẹlẹ́rìí irú ẹ̀ náà ni kẹ́ ẹ fi ṣe kínni ìyẹn ni pé ẹni tí ó pé ráìsì ni wọ́n máa jẹ nínú ilé wọn ọ̀rọ̀ gbọ́dọ̀ wá dọ̀rọ̀ tọlọ́hun ọ̀rọ̀ kàfàrà àbọ̀rọ̀ zàká ńgbà wọn ni kọ́ wá lọ wá gàrí kọ́ bá mu kò burú kó fi gíní kó fi gàrí ṣe kàfàrà kó fi gàrí yọ zakatul fitri àwọn eléyìí ni xikamu ti ń bẹ ń bi mashruciyatu zakatul fitri fil islam. naam riwaaya ta wílẹ̀ kan bẹ ń bi iná ala sọ̀gírí wàlkẹ́bìr àti lórí ọmọ àti lórí kíni àti lórí àgbàlagbà mélòó láàmà wá yọ àti sọ fún wa pé kí ni sọ́ọ̀rù àmọ́ ẹlòmíì lè má ma sọ́ọ̀rù lónìí yóò láàṣì wá ma sọ́ọ̀rù gbogbo ẹ̀ lọ́rọ̀rùn èèyàn bá ma sọ́ọ̀rù tí ò ma kílò tí ò ma nkankan kọ́sàsì kí ni ẹ̀kún ọwọ́ rẹ̀ lọ́nà mélòó lọ́nà mẹ́rin orí kan nù orí èèyàn kan nù lápèjúwe béèyàn bá ní òun nìkan àtìyàwó rẹ̀ wọ́n bí ma mẹ́ta wọ́n já wọn mélòó wọ́n jẹ́ márùn-ún nù àjẹpẹ́ ntí wọ́n yọ ọ́ máa jẹ ogún ọwọ́ kò sì ní di pé ọwọ́ ẹni tóbi kọ́dọ̀ ọwọ́ ẹni tí ó ṣe déédéé ìtọ́pọ̀ jù òun ní sẹ̀ríà ni a lò a gbọ́dọ̀ mú ọlọ́wọ́ kékeré àbí amọ́mẹ́kẹ́ àfọwọ́ rẹ̀ wọ́n a sì gbọ́dọ̀ wá pé wọ́n lọ àfẹnú ọwọ́ rẹ̀ tóbi èyí tó jẹ́ tọ́pọ̀ ni ló dì ọwọ́ ọwọ́ tiẹ̀ náà ni tẹlòmíì ni òun náà ni kí wọn ó fi wọn bẹ́ẹ̀ yẹn bá sì wá ní àwọn ọ̀fẹ́ eléyìí wàhálà wọn ṣẹ̀ṣẹ̀ mọ wọn ọwọ́ ó tó àbí ò tó àwọn onímọ̀ ti gbìyànjú sọ́ọ̀rọ̀ anábì ń bẹ mẹ́dínà dòní ibi wọ́n tọ́jú ẹ̀ sallallahu alaihi wasallam mọ́dù tí wọ́n lò láyé anábì ń bẹ ibi wọ́n tọ́jú ẹ̀ sí dòní wọ́n kú wá wọn lórí skéèlì pé mọ́dù mẹ́rin ayé anábì sallallahu alaihi wasallam ti ń ṣe kínni tí ń ṣe sọ́wọ́n ẹ̀yọ̀ kan bá a bá fẹ́ gbé e sí kílò mélòó ló tó ọwọ́ á jẹ́ kílò méjì àti tó súnmọ́ àbọ̀ kílò kò tó àbọ̀ tán àmọ́ àwọn onímọ̀ wa níbí yẹn ọba kú yọ zàká kọ́kọ́ pọ̀ jù èyí ń ládé pọ̀ ni àmọ́ bí ọba tó èèyàn dáràn torí pé òfin ni sọ́ọ́án mẹ́ntàmùrì àmọ́ wá ju sọ́ọ̀rù lọ ọlọ́run ní búyàn fẹ́ yìí wọn kọ́dà yóò tún fún yàn ńlá dábì yàn bá lánìyàn pé ògbóǹtọ́ bá lé náà mo fi sin lọ́hùn ní wọ́n fi ní kákúfẹ̀ kan máa yọ kíni kílò méjì àti àti ààbọ̀ bẹ́ẹ̀ bá ti yọ kílò méjì àtààbọ̀ kọ́dà àwọn míín kú máa ní èwo la àbọ̀ jẹ́ ń yọ kílò mẹ́ta kò burú àmọ́ kò gbọ́dọ̀ dín ní iye ní kò gbọ́dọ̀ dín ní sọ́ọ̀rù táyà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam bá a ti ṣe yọ òní àti ṣàlàyé ni gbogbo irí ẹ̀mí tí ń bá ń bẹ ní ọ̀dọ̀ yàn ìyàwó ni ọkọ ni àwọn ọmọ ni kọ́dà ọmọ tí ń gbọ́dọ̀ yàn gbogbo ọmọ tó ṣe pé gbogbo ààwẹ̀ tá a gbà nínú ọ̀dọ̀ wa náà ló gbé àwa náà là ń fún ní ti ń jẹ àwa náà là ń fún ní ti ń fi ń sinu àti ti ń fi ń jẹ sàárì bí jáka rẹ̀ bá tó kò sì nídìí àwa ránṣẹ́ sí wọn pé ẹ̀yọ jáka àti lámọ̀yìn lé wọn èèyàn náà ni ní ọ̀yọ̀rù jáka báyìí àwọn eléyìí ni ìdájọ́ jáka láyé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam náà lára tó tún rọ̀ mọ́ wàfi lafdhin an tu'adda qabla khuruji nnaasi ila ssalati an tu'adda qabla khuruji nnaasi lis ssalati. Ah, fàádàlà náà subí hi nísfà sọ á padà kàyún bí àdéfì tọkàn nísìn. àǹtù àdà kọ́bùlà kòrójì náà sí ilẹ̀ sọ̀lá zakati jaka àti sọyí a máa yọ aṣọ àwọn tí wọ́n máa yọ ọwọ́ akúgbà wo ni a máa yọ àǹtù àdà kọ́bùlà kòrójì náà sí ilẹ̀ sọ̀lá ìrún ọjọ́ ọdún kéyìn ó tó jáde lọ kírun ọjọ́ ọdún ní máa yọ jáka jáka tá a bá yọ lẹ́yìn tá a darí ẹ̀ẹ́dì èyí ń wò ṣe zakatul fitri ma gbogbo zakatul fitri téyìn ọba yọ kó gbìyànjú kọ yọ kó tó di kó sekínì kó tó di kó lọ kírun ẹ̀ẹ́dì eléyìí lọ bá ìlànà anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam eléyìí tó tún kù ni pé àwọn wo la máa wá yọ fún anabi sallallahu alaihi wasallam ti ṣàlàyé rẹ̀ fún wa hadithi mi anabi láwọn tí o pé gbogbo ntí wọn jẹ lójoojúmọ́ wọn wọn ṣẹ̀ṣẹ̀ máa tọrọ ni anabi wa ni agunuhum anusual ẹ má jẹ́ wọn tún máa tẹ́ à ń tọrọ nǹkan kì í máa ń jọ ọdún èyí ń ti fi hàn wá àwọn wo ló ní jáká torí pé bàbá ṣe bá nábì ti wì yìí èmi ò rí ibi tí jákà ó ti máa wá àpò àpò táwa tó àpò àpò jákà sílé ẹnìkan agnohum anisu a anabi làwọn tó ní jákà nìyẹn o ni mo ní àti zaka owó àti zaka oúnjẹ ojú rí ọlọ́run ní ẹja fi wá o àyè fi zaka wá ojú rí èèyàn bẹ́ẹ̀ bá ní tí ó bùn ẹnìkan lọ́tọ̀ àyè rẹ̀ ń bẹ lọ́tọ̀ àmọ́ èyí tó bá dófin tọ́lọ́run eh, two point five percent zaka ọlọ́run sọ àwọn tí ó ṣe kínni ó sọ àwọn tí ó gbà sọ́ọ̀rì àbí kìlò méjì àtààbọ̀ zakatul fitiri anabi sọlọ sọlọm sàlàyé fún wa àwọn ìwo ló ní eh, eléyìí ni ọ̀rọ̀ nípa zakatul hadith ẹlẹ́ẹ̀kejì. عن أبي سعيد الخضري رضي الله عنه قال كنا نعتيها في زمن الرسول صلى الله عليه وسلم صاعا من طعام أو صاعا من تمر أبو سعيد الخضري رضي الله عنه حديث تيتوبا وانقاورو زكاة الفطر ناني onílójú ayé anabuwa muhammad sallallahu alaihi wa sallam bá a ti máa yọ من طعام sọ́ọ̀rù kan múdù mẹ́rin nínú kíni nínú oúnjẹ níta wí fúnra wa níbi àdìsí tòkè ni. kí ni Abu Sa'id kí ni wọ́n ń pè lóúnjẹ bí wọ́n bá ní tọ̀hám nígbà Abu Sa'id al-Khudri òun ni alburru al alburu. kí là ń pè ní Yorùbá òun ni wíjì tí wọ́n fi ń ṣe búrẹ́dì nkankan ẹ́ tọ́ ọ̀dà alikama náà òun ni bí wọ́n bá ní àtọ̀ám ìdá ó tilé kọ́ àtọ̀ám nígbà ni òun lọ bá oúnjẹ nǹkan mi wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣàlàyé pé irú oúnjẹ wo ni àmọ́ bí wọ́n bá ní oúnjẹ àkọ́kọ́ ń táwọn èèyàn kan gbọ́ ń gbà ní nìkẹ́ni alburu ìtumọ̀ ẹ̀ ni pé kúnnà nùkúrìjù sọ́ọ̀án min alburu àwòsọ́ọ̀án min tamuri abu sa'id ní kí wá ṣe pé búrú nìkan ló ń jẹ láyà nabi sallallahu alaihi wasallam o àmọ́ òun lọ bá oúnjẹ ni o tamuru náà làbí dùn náà inú oúnjẹ lọ́wọ́ láyà nabi muhammad sallallahu alaihi wasallam oní bá a ti máa yọ nù búrú bẹ́ẹ̀ náà làá máa yọ nù inú tamuru làbí dùn awsa'an min sha'ir sha'ir náà ń bẹ láyà nabi muhammad sallallahu alaihi anabuwa muhammad sallallahu alaihi wa sallam awusọ́ran min akotin akotin ni látara kini wọ́n ti máa ṣe òun wàrà eh, wàrà màlúù wọ́n ṣe tí ó gbẹ inú oúnjẹ wọn nù nígbà náà bọ́ba ìpè yìí náà jóúnjẹ àwọn kan lónìí náà kò burú kẹ́yìn òfìrú ẹ̀ náà kó fi ṣe kínní kó fi yọ zakatul fitiri awusọ́ran min zabi ọlọ́wọ́n sàbúsà yìí dùlẹ́sẹ̀ dáadáa gbogbo ẹ̀ lọ́sàlàyé ọ́nukọ́dà àwọn a fi kí ni yọ́ngbà míì azabib kí ni jẹ́ zabibu òun ni èso inabu sam inabu grape ẹ́ ìrọ̀pọ̀ ló kọ̀ọ̀kan nu yorùbá èso nabi lárúbáwá náà yẹ èso nabi alẹ́inab àbí tí wọ́n ń pè ní grape bọ́ba wa gbẹ tán tútù rẹ̀ ní jẹ́ kí ni. alórí igi tó fresh kí n lárúbáwó pé rọtọbù nù rọtọ ngba wọn bá wa ka tó ti wá di pé nkajọ tí tá a máa jẹ yẹn ọ wá di kíni yẹn òdì tamuru bẹ́ẹ̀ náà ni zabibu àti àti inab abu sa'id al-khudri kọ́lá láyé anabi àmà yọ min min zabib èyí ń fi hàn wá pé gbogbo ntọ́ bá jẹ́ kíni tọ́ bá jẹ́ oúnjẹ ìlú kọ̀ọ̀kan òun lèyàn lè fi yọ ọ lè fi yọ jáka falamma jaa Muawiyatun radiyallahu anhu Abu Sa'id ní bá a ti ń yọ ọ́ nìyí láyé anabuwa Muhammad sallallahu alaihi wa sallam láyé Abubakar náà bẹ́ẹ̀ láyé Umar bẹ́ẹ̀ láyé Uthman bẹ́ẹ̀ láyé Aliyu bin Abi Talib radiyallahu anhu bá a ti yọ ọ́ nù amangba tó di àsìkò muawiya ibn abi sufyan amirul mu'minin radiyallahu ta'ala anhu muawiya ń bẹ ní ah, nílẹ̀ sham látàyè Uthman bin Affan radiyallahu anhu onígbà Muawiya wa dé wa bá wa ní Madina wajaat Samra wajaat as-Samra ntí wọn pè ní Samra ní alḥintatu shamiya alḥintatu aṣàmìyà bíi wíìtì náà ni àmọ́ láti ìlú Damascus ni wọ́n ti máa kó wa òun tún ní kọ́lítì tó ju èyí tí wọ́n ń rí ìlú Madina lọ. No ìtumọ̀ samurọ òun òun wọn ń pè ń gbà òun kíni asamurọ wàjà at asamurọ kọ́lá arọ mudda min hadihi yaadilu muddayi muawiya asaaju wa muawiya radiyallahu anhu ọwọ́ ase ìṣtihadu kan ó ṣe ìgbìyànjú kan pọ̀ ọ̀rọ̀ sẹ̀ríà léyìí tí ó sì pé bi eléyìí èyí wọ́n wá pé wọ́n máa pe muawiya ló kọ́ kó kọ́ àbí kò sínú aṣáájú wa mọ́ muawiya gbìyànjú ni ya ah, ó ṣeéṣe kí n tí mo wí yìí kò jìnnà sí n ta kí ni muawiya ó ní ó rí pé àwọn hìntọ̀ ti ń wá láti ilẹ̀ ṣáàmù yìí kódà bẹ́ẹ̀ yẹn kó ra lọ́jà náà iye tí ó ra ti mẹ̀dínà kí ó ra dàbí tí ó ra kílò ti mẹ̀dínà lẹ́yìn ó kó lé ṣáàmù èyí tí ó yé wa ni bí yẹn bá gbé rẹ̀ sí ìtẹ́ǹpé rẹ̀ sí tápá bí yẹn bá gbé fún wọn náà àti rẹ̀ sí Thailand ṣe èyàn ó kóye kan náà lé yóò gbé rẹ̀ sí ní rẹ̀ sí ń jẹ́ àhà torí náà ká gbọ́ yé àwọn sọ abẹ́ ànẹ́gbẹ́ èlò fẹ́nu o yẹ jìjàhídù lórí pé láti wá fakọ̀ kí lọ́lọ́run fẹ́ kí lànàbì fẹ́ òun ni Muawiya wá wò pé àsàmúráwù ah, yìí kwọ́lítì tiẹ̀ ju ti àwọn ẹ̀hìn tọ̀ tí wàá ń bì í lọ. tó yẹ pé bẹ́yẹn bá fẹ́ ra àtẹni èèyàn bá bùn náà yóò yóò ṣe kíni yóò jọjú lójú ẹ̀ bàbá fún sọ́ọ̀rù kan bíi bíi kí ni ọmọ jẹ́ bíi sọ́ọ̀rù méjì ni ọmọ jẹ́ kí wàá ní Muawiya gbìyànjú ń gbà ní radiyallahu anhu ọba ní ọ̀dà bó rí bẹ́ẹ̀ bẹ́yẹn bá ti yọ̀ dájì sọ́ọ̀rù nínú samara òyì ó ṣe déédéé kíni ó sì déédéé irú sọ́ọ̀rù tá à ń yọ nílùú Madina tẹ́lẹ̀ náà hada ijtihadu minhu radiyallahu anhu eléyìí ni ìgbìyànjú tí Muawiya gbìyànjú àmọ́ tí ń jẹ́ sẹ̀ríà Islam ni pé fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi war rasul kò ní ìdíjà ah, ọ̀dà tí Muawiya wí ẹ fi wo Al-Qur'ani wo ẹ wo sunna wo bọ́ba bá a mú alhamdulillah a kò bá a mú a afẹ́ràn muawiya ntàwọn onímọ̀ màmáwí nuhibbu muawiya nuhibbu malikan nuhibbu aba hanifa nuhibbu shafi'i nuhibbu ahmed walakin alḥaqqa ahabbu ilayna afẹ́ràn gbogbo wọn amódodo afẹ́ràn òdodo jù wọn lọ ìyẹn ni pé bí tá a bá ti ródodo kọ́dà bí èsì àfa wa ló wí tá fa wá sí wí tí ò jẹ́ òdodo òdodo ni ó yẹ kó wù wá ju ìfẹ́ ta ní sáfà wa lọ eléyìí làwọn sálàfù máa wí. òun ni Abu Sa'id al-Khudri fi wá ń wí fún wa pé a amma ana ẹ̀rí mi Abu Sa'id al-Khudri fala azalu ukhrijuhu kama kuntu ukhrijuhu ala ahdi rasulillahi sallallahu alaihi wa sallam sọ́ọ̀rù tèmi ti ń yọ láyé ànábì ni àtọ́jẹ́ hìntọ́ ṣáàmù àtọ́jẹ́ ti hijazu àtọ́jẹ́ ti yamani sọ́ọ̀rù nínú ẹlẹ́mi ọmọ yọ bí n ṣe ń yọ lójú ayé anabu muhammad sallallahu alaihi wa sallam irú eléyìí làwọn onímọ̀ ń pè ní kọ́wùlù sọ̀hábì kọ́wùlù asọ̀hábì ọ̀rọ̀ tí sọ̀hábì kan bá sọ yàtọ̀ sí èyí tí gbogbo ntí gbogbo àwọn sọ̀hábì ànábì bá panupọ̀ lólórí kí la ń pè nù sẹ̀ríà ìjìmáàrù nù túláàsì ni a gbọ́dọ̀ tẹ̀lé wọn ànábì làwọn la ṣáájú wa nù ẹ̀sìn sallallahu alayhi wa sallam àmọ́ máa wáyé irú eléyìí tó yẹ pé ní wọn ò ní panupọ̀ lórí nǹkan kan kọ́wúlù sọ̀hábì la pè yìí wọn Muawiya wí eléyìí Abu Sa'id wí eléyìí ń túmọ̀ pé ní àṣẹ ọ̀rọ̀ kọ̀ọ̀kan nù wọn kìí ṣe dandan ńgbà tẹnu ò ti kò lórí nǹkan ni káwa pé ńgbà Muawiya ti wílé ìtú láàṣì agbọ́dọ̀ tẹ̀lé bọ́ba rú lójú fa in tanaza'tum fi shay'in